QH Radio. From Accra to the world, ó milẹ̀ o ó kárí QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jẹ́ ó bùgbàjẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world omilẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. ẹ gbà wá ẹ bá wa dá sí i láriwo táwọn ará Ìkòròdú ń pa lórí ọ̀rọ̀ ikú Mohbad ẹ gbà wá o ẹ bá wa dá sí i a máa yiri nǹkan yẹ̀ wò láàárọ̀ yìí a máa gbé nǹkan kan yẹ̀ wò lọ́sàn-án yìí a máa yànnàná àwọn ọ̀rọ̀ kan tó pé wà láìtàláì ó fẹ́ rẹwà díẹ̀ lóòótọ́ lórí ọ̀rọ̀ yẹn bọ̀ táwọn èèyàn ní ká má jẹ́ òrẹ́wà. kò ń ṣe towó kò ń ṣe towó ọ̀rọ̀ ikú Mohbad ẹ̀rí pé tí nǹkan bá sọnù especially tó bá jẹ́ lọ́wọ́ alẹ́ àwọn bàbá wa láyé ìgbà yẹn wọ́n wá mú torchlight wọ́n máa máa tanná wọ́n máa wá tó bá sọnù káàkiri wọ́n máa wá tó bá sọnù káàkiri akíléṣe ọlọ́pàá títí tá a fi máa rí ìdájọ́ òdodo a máa máa kíléṣe ọlọ́pàá ni tá a bá wá ní kí wọn mọ́ àwọn ni wọ́n máa wu ìwà tí a fi ní kí wọn mọ́ ìdí tá a fi kí wọn náà máa sọ̀rọ̀ débẹ̀ ṣé mo sọ kinní kan fún yín pé ọ̀rọ̀ ikú Mohbad justice máa jáde àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lóòótọ́ ẹ̀yin lè máa bínú pé wọ́n ṣiṣẹ́ but ẹ máa gbọ́ nǹkan táwa sọ pé wọ́n ṣe ń ṣiṣẹ́ hmm. mo rò pé ọjọ́ kan máa jọ kan tẹ́yìn náà máa rò pé ẹ jẹ́ mo fún yín lápẹẹrẹ kan jọ kan mo ní tèèyàn bá jẹ́ olè gbogbo àdúgbò ti mọ̀ pé olè ni ayé ẹ̀ ń tán mọ̀ pé olè ni yìí wọ́n mọ̀ pé gbogbo owó tó wà ládùúgbò àbí gbogbo nǹkan tán kó sádùúgbò kò tó onítọ̀hún palẹ̀ mọ́ lọ́jọ́ kan owó tó lè tó owó tó lè tó gbogbo èèyàn tó lè tó wọn ná láàrin ọdún kan òun nìkan lè ná tán láàrin oṣù kan wọ́n wá rí i pé wọ́n gbé owó kan wọnú ìlú owó tán gbé wọnú ìlú yìí owó yìí pọ̀ báwo la ṣe fẹ́ ṣe tí àwọn olè àdúgbò ní gbé a wá pè wọ́n ẹ̀yin ò lè wọ́n ní hàn ẹ wá ẹ bá wa gbé owó ìpamọ́ àfẹ́ lò lọ́la ṣé ẹ mọ̀ pé olè náà náà fowó sọ owó yẹn ò ní sọ̀rọ̀ tá a bá yin àwọn ọlọ́pàá orí wọn máa wú pé hey àwọn èèyàn máa ti yin wa a gbọ́dọ̀ ṣe nọ́mà o ikú Mohbad lóòótọ́ nípa máa ń sọ pé ibi tá a rò pé ó lè bá yọ ó lè má bàbẹ̀ yọ ń gbà mí ó dẹ̀ lè yẹ kí ibi tá a fojú sí ó dẹ̀ lè bàbẹ̀ yọ ó dẹ̀ lè má bàa bẹ̀ yọ fifty fifty ní kíní yẹn ayébọ̀gbẹ́ ká wàrà lé kálí mọ̀gbẹ́ ti dé. ẹ jẹ́ ká máa kí gbogbo wa pátápátá pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi kí tó bá já sí ní ọ̀dọ̀ tiyín pé a kú ọ̀sẹ̀ tuntun a kú ọjọ́ tòní a tún ti dé náà nìyẹn láti gbé tuntun láti jọ yànnà náà rọ̀ wò orúkọ tèmi náà ni Abímbọ́lá ọlágbájú tí gbogbo ẹ mọ̀ sí ayé bọ̀bọ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. ayé gbẹ̀ngbẹ̀ èmi lẹ́sàfẹ́ gbéṣẹ́ yẹn fún. ẹ ti kò tán bẹ́ẹ̀ ni. <laughs> Ìkòròdú là ń lọ o lórí ọ̀rọ̀ Mohbad tá à ń bá bọ̀ Ìkòròdú òun là ń gbà lọ kí ni nǹkan tá a fẹ́ lọ ṣe ní Ìkòròdú ni pé àwọn awuyewuye kan wáyé bóyá torí pé Ìkòròdú wá ní bàbá Mohbad gbé bóyá ló fà á bóyá torí pé Mohbad wá jẹ́ ọmọ Ìkòròdú ni ẹnìkan kan ò lè sọ ṣùgbọ́n ìta fẹ́ fàyọ ń bẹ̀ ni pé Ìkòròdú ibẹ̀ la fẹ́ gbà lọ ẹ̀ẹ́n tó bá ti jẹ mọ́ nǹkan pé ẹnìkan fẹ́ pa ẹnìkan ẹnìkan lépa ẹ̀mí ẹnìkan àwọn kan ti ń fẹ́ pa ẹnìkan ṣe mọ̀ pé bí àbá tiẹ̀ kì í ṣe ọlọ́pàá tí a lè lọ mú àwọn tó fẹ́ pààyàn a lè fi ẹnu sọ fáwọn ọlọ́pàá pé kán bá wa ṣàkíyèsí Ìkòròdú o ikú Mohbad gan tí ó jẹ́ kókó tá à wá kiri àti ìrídájọ́ òdodo yẹn gbà àtún wá gbọdọ̀ gbọ́ pé ẹlòmíì tó wá kú lórí ọ̀rọ̀ Mohbad náà lóòótọ́ ni pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú lẹ́yìn ìgbà tí Mohbad kú tán mo rántí pé ìkan ní Ṣàgámù ayé ìtẹ́bá rántí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Ṣàgámù tí wọ́n láwọn court member kan jà wọ́n léyìn bíi twenty ló kú ní Ṣàgámù ẹni pé ẹnìkan kò gbọ́ nǹkan pa tiwọn wọ́n ti bá tiwọn lọ nìyẹn àtàgbàlagbà àtọmọdé ọ̀pọ̀lọpọ̀ ló tún ti kú lẹ́yìn tàwọn yẹn náà hmm. ibi tá à ń lọ ni pé ológo ni Mohbad ó dẹ̀ jẹ́ ọmọ tó jẹ́ pé kò ń ṣe ọmọ lásán ìràwọ̀ tó gbé wáyé jẹ́ ìràwọ̀ tó now ibi tá a ti máa wá mú ọ̀rọ̀ yẹn tẹ́yìn yẹn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ń bá wa fi òye gbé náà lẹ́sìn mọ́ bá wa fi òye digest ẹ̀ òun ni pé wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìkòròdú kọ́mẹ̀ntì yín wà very very important tàbẹ́yìn tẹ́ bá lè send the voice note fún wa wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìkòròdú tó jẹ́ pé kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ayébọ̀bọ̀ wọ́n ní ẹnìkan bẹ tó ń jẹ́ Dàrúsà. bẹ́ẹ̀ni Daru satan à ń sọ yìí wọ́n ní personal assistant sí Mohbad ni wọ́n ní ẹnìkan náà wà ń bẹ òun jẹ́ Obama Okeletu wọ́n ní ṣàdédé ni Obama tá à ń sọ yìí wọ́n ní ni ó kàn sáré wọlé sínú òtẹ́ẹ̀ kan tó lọ́ọ̀jì sí ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ló sọ pé àwọn kan lé òun wọ́n fẹ́ pa òun kí ló ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ pa ẹ́ wọ́n ló ní lórí ọ̀rọ̀ Mohbad náà ni kí lẹ́jọ́ fa papọ̀ wọ́n ló ṣàn pariwo ọ̀kadà mẹ́ta èèyàn mẹ́fà ọ̀kadà mẹ́ta èèyàn mẹ́fà. Ah, ah. méjì méjì lórí ọ̀kadà kan méjì méjì lórí ọ̀kadà kọ̀ọ̀kan ẹ ṣeun ẹ ṣeun ó ní gbogbo wọn wá wọṣọ dúdú ah, kí ló ṣẹlẹ̀ kí lẹ́jọ́ dàpọ̀ ó ló ṣẹlẹ̀ wípé ẹ̀ ń tán pè ní dàrúsà ó ní Mohbad wá sí Ìkòròdú lọ́jọ́ kan ó ló wá ń gbọ̀ wá sọ́dọ̀ bàbá ẹ̀ ó ní ráìsì tó wá pín yẹn àsìkò tó wá ń pẹ́rẹ́ àìsàn lọ́wọ́ ló wá pè òun gẹ́gẹ́ bí area brother ló wá ní ẹlẹ́gbọ̀n àgbà dàrúsàrè o pa mi ni o olóńdẹ kí ó ní ní Mohbad wá sọ fún dàrúsà pé à ẹ̀gbọ́n tí mo máa ń sọ fún ẹnìyẹn pé tá a kì nínú orin wa pé Obama òkè léètù pé wọ́n yín yín kò kú pé ẹ̀gbọ́n tá à ń pè báwọn náà bá dì mọ́ra wọn ìyẹn Obama ló sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tó bá máa sọ là ń sọ fún yìí o ó láwọn bá dì mọ́ra wọn lọ́jọ́ yẹn ó ní ní ìyàlẹ́nu fóun òun wá rí wípé nígbà tí Mohbad kú tán tí gbogbo wọn wá láti lẹ́kí ó ló wá pè wọ́n gẹ́gẹ́ bí ẹni tó ju gbogbo wọn lọ pé ẹ̀yin ọmọ yẹn má ti lọ lé ní o bó tiẹ̀ jẹ́ bí ọjọ́ mélòó kan ẹ jẹ́ ká fi sùn ti bàbá Mohbad ẹ̀yin tẹ́ ẹjọ́ rẹ̀ àtàwọn tá a jẹ́ rí àbùdọ̀dà fún tá bá sùn ti bàbá ẹ̀ á lè máa fi ẹ̀mí wa mí kò ní ronú púpọ̀ ó ní gbogbo wọn ṣàyàrí pa àwọn lọ sí lẹ́kí lọ́jọ́ yẹn ó lóun dẹ̀rù pé òun ò lágbára ń pa ẹ̀ ó láṣọ funfun tí Wùmí wá jù sórí kásikẹ́ẹ̀tì Mohbad yẹn ó lóun gan lòun kọ́kọ́ rèsè aṣọ funfun aṣọ funfun ọjọ́ sí hmm. ó lóun kọ́kọ́ rèsè ó níbọ̀ tóun ò rí support àwọn tó lè tì òun lẹ́yìn lórí ọ̀rọ̀ yẹn. ìyẹn Obama. ìyẹn Obama ó ní so òun ṣàdàkẹ́ kúrò ńbẹ̀ ó ní wọ́n ṣàlọ́ sí lẹ́kì ó ní bó ṣe wá di lọ́jọ́ kẹrin mò ń narrate ọ̀rọ̀ yẹn so that ẹ lè mọ ibi tẹ́ ti máa kọ́ mi ó ní bó ṣe wá di lọ́jọ́ kẹrin ló wá rí i pé Darosa ti wá ń post picture ẹ̀ ń pè kí ẹ máa post picture bí ẹ ṣe máa ń promote ara ẹ ó ló wá pe ọ̀rẹ́ ẹ̀ kan pé à ẹ sọ fún dàrúsà ọ̀gá ẹ kú lóòótọ́ o lè jù lọ́jọ́ orí bó ṣe ń pé ẹni tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ọ̀gá náà ni ó lè jọ ọmọdé bọ́tọ̀ ọ̀gá ẹ̀ ni kò yẹ kó tí máa post fọ́tò báyìí ọ̀gá iṣẹ́ ẹ̀ kú ni onídàrúsà wa sọ pé kò ń ṣọ̀gá tòun o ẹ̀gbẹ́ ẹ̀ lòun jẹ́ o bọ́tọ̀ ọjọ́ tẹ́ ẹ jọ wá sí Kòròdú ó introduce ẹ sí mi gẹ́gẹ́ bíi pa ó dẹ̀ sọ̀rọ̀ ǹjọ́ yẹn ó ṣe wá di pé lójú ayé Mohbad gba Mohbad wà láyé pa rẹ̀ ló jẹ́ ìgbà tó kú tán ló dẹ̀gbẹ́ ẹ̀ ó lélẹ̀ tó wá scatter brain òun tán yanyan ni pé lọ́wọ́lọ́wọ́ tá a wá ń sọ̀rọ̀ yìí ó lẹ́gbọ̀n Wùmí ló tó wá ń pera ẹ̀ ó ló wá rò pé à ṣé èèyàn máa jẹ́gbọ́n ọkọ kó tó máa jẹ́gbọ́n ìyàwó ni àbí kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ onílédè kan ó ní àwọn nǹkan tó ń sọ nìyẹn tí dàrúsà fi mú òun sínú ó wá ń pariwo nínú ọ̀rọ̀ yẹn pé ọ̀kan là lẹ́kí mo rí ẹ o ọ̀kànlá lẹ́kì mo tún wá láfi wá tún béèrè pé ta ló tún jẹ́ ọ̀kànlá lẹ́kì ikú Mohbad gan ìwádìí rẹ̀ ò tí ì jáde àfẹ́ ká tún gbọ́ pé ẹlòmíì tún kú lórí wàhálà yìí ó wá ń tẹnumọ́ pé dàrósà tí wọ́n bá ti mú ẹ dáadáa ìwọ ló máa mú ọ̀kànlá lẹ́kì jáde ah, ọ̀rọ̀ láre èèmọ̀ lukutu pẹ́bẹ́ hmm. Obama wá sọ níparí ọ̀rọ̀ yìí ọlẹ́yìn ẹ wo Bella tó ti ẹjọ́ rẹ̀ Mohbad gan ó ló Canada toy tó jẹ́bi tó ti gbowó ńlá fún ó sọ fún pé òun máa tún ṣẹ́dú déètì mi fún wọn ó ní kí wàá ní tìwọ́ tó jẹ́ pa rẹ̀ ṣe wá jẹ́ tírú nǹkan tó tó bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ tó dẹ̀ ti ń post lọ́jọ́ kẹrin kí ni tiẹ̀ ṣe wá jẹ́ tó jẹ́ pa lójú ayé ẹ̀ tó ti wá di ẹ̀gbọ́n kí ni tiẹ̀ ṣe wá jẹ́ tó tó ti wá di ẹ̀gbọ́n ìyàwó Mohbad ṣé ìyá tó bí Wùmí ṣóun ló bí Mohbad ni àbí bàbá kan náà ló bí wọn báwo ló ṣe máa jẹ́gbọ́n ọkọ tó tó máa jẹ́gbọ́n ìyàwó tó àwọn ọ̀rọ̀ tí yóò bá máa ṣàfihàn ariwo tó ṣàpàjáde nìyẹn pé ẹ má jẹ́ kó òun kú o ìyẹn láriwo tá a gbọ́ látọ̀dọ̀ ẹ̀. ẹ lẹ́ẹ̀kan sí ẹ ṣe olóòtú a rẹ̀ kí gbogbo ilé pátápátá tó ń gbọ́ wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ jẹ́ kọ́kọ́ ṣàdúrà ìpè lágbọ́rọ̀ ọlọ́run gbogbo wa iná ọmọ òní jó gbogbo wa láṣẹ Èdùmàrè ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀ẹ́ olóòtú iléeṣẹ́ fún iṣẹ́ takuntakun pé ẹ kú iṣẹ́ èdè tí mo ṣe ń kí pé ẹ kú iṣẹ́ yóò yẹ yóò yà òyìnbá tó bá yá. ẹ dákun ẹjọ olówó nù. <laughs> nítorí tabawogba tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ti ikú Mohbad tábà wo gbogbo àwọn kan tá a ti jọ jómi tó rọrọ tẹ́ ẹ ti sọ lórí ètò tàbádẹ nǹkan táwọn bloggers náà ń ṣe lórí afẹ́fẹ́ hmm. a máa rí yàtọ̀ níṣẹ́ tí bloggers ń ṣe hmm àti iṣẹ́ tí ẹ̀ ń ṣe níbí yìí hmm. ibẹ̀ làwọn yóò ti mọ̀ pé ẹni tó máa ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ rédíò a máa rẹ ẹni tó ṣe a máa rí journalism iṣẹ́ journalism la nínú wọn. a máa hàn nínú ọ̀rọ̀ yìí. a hàn nínú ọ̀rọ̀ pé àwọn tó lọ hmm. sílé ìwé ẹ̀ tán máa ń tó yẹ kán sọ lásìkò. lásìkò àti hmm. tó yẹ kán sọ ní tó yẹ kán dáwọ́lé àti tó yẹ kán dáwọ́lé. ṣùgbọ́n àwọn tá a rí ní bloggers lónìí kò sí táwọn ò lè tẹnubọ̀ táwọn ò lè sọ nítorí pé àwọn fi ń wá owó kiri ni ṣùgbọ́n a dúpẹ́ pé àtìgbà náà ti bẹ̀rẹ̀ ibi tó dé yìí iṣẹ́ takuntakun ni iléeṣẹ́ QH rere ń ṣe òun àṣẹ kí n pé ẹ̀kú iṣẹ́. Hmm. ẹ nígbà ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ti sọ sẹ́yìn díẹ̀ pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ Mohbad pé ó dàbí èso tí ó máa ta kiri tí ó máa ta kiri. mo rí i pé n tẹ tẹnumọ́ lórí ètò nìyẹn. ká ní pé ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò tá a ti jọ́njú mi ti rọ̀rọ̀ ká ní pé a ti lọ tọ́ka sí pé à lóòótọ́ lóòótọ́ ibà Naira Marley ni Naira Marley ló pa lóòótọ́ lóòótọ́ ṣe bọ́ nìkan ni ṣebọ́dọ̀ ẹnìkan ló gbé ṣebó òun àtẹnìkan náà jọ ríra wọn kàn yìí ẹni báyìí ló pa á ní lẹ́nu rẹ̀ láti máa yànnàná ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí báyìí. Hmm. ǹjẹ́ látìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ títí dàkókò yìí ǹjẹ́ nìkankan tiẹ̀ ronú kan pé ọ̀rọ̀ pa ó jáde ọ̀rọ̀ bàmú ó jáde ni àbí ọ̀rọ̀ ọ̀kanlálẹ̀ kí ó jáde. àti ẹ̀rù mọ níbẹ̀rẹ̀ rárá àti ìmọ hmm. hmm. orúkọ tí ó tún jáde lọ́la tí àti ìmọ orúkọ tí ó tún jáde lọ́la nítorí pé mo wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ níjọ́ kan ọkùnrin olówó kan kú. ok. nígbà tí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ibẹ̀ máa ní pé ó yẹ ká máa gbé gbóríyìn fún àwọn ọlọ́pàá nàìjíríà. tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn ṣe. ṣùgbọ́n ọ̀tọ̀ ní báwa ṣe wuṣẹ́ tán ṣe <laughs> torí fíìdì tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló bara wọn lórúkọ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ la rí pé ó máa pè Alhaji Quadri pé Alhaji Quadri ẹ ti sọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ ẹ sọ báyìí àwa láwa afọgbọ́n gbé professionalism yàtọ̀ sí pé hmm. kákan jáde ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀rọ̀ tí mò ń bá bọ̀ ọkùnrin ikú hmm. àwọn ẹ̀dẹ́ lọ síbẹ̀ wọ́n ń ṣe dàrú nígbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn nígbà tó máa parí iṣẹ́ wọn lóòtù ibi tí èèyàn ò rokàn sí. nikú ti wá nikú ti wá ah. ọ̀dọ̀ ìyá tó bí ẹ tó kùyàn nikú ti wá. kò tún ṣèyàwó. kì í tún ṣèyàwó ẹni tó tún kó mọ sọ́ọ̀bẹ̀ gan wọ́n ní òun ló nìyá ránṣẹ́. àwọn kan dẹ̀ tún dúró pé ẹni tó ń sọ́lé yẹn o kò lè pa òun tọ̀ torí ah, aláìkara ah, wọn ẹnìyàn ló lè ti ẹ tó ń sọ́lé yẹn rescue wọn. Ah, so ibẹ̀ lèmi ti ń wo àwọn iṣẹ́ tí àwọn ọlọ́pàá ń ṣe. tó bá fi dá èèyàn ni àwọn tí ò mọ̀ láàmú mú. Hmm. kí mo fẹ́ jáde ni pé arákùnrin tó kú yìí. ìyẹn bàbá tẹ̀ ń sọ yẹn. ẹ tó kú ìgbà tó kéré tíyẹn ń tọ́ dàgbà ìyá ò lówó ẹ tó wá ń tọmọ ẹ dàgbà olówó ni ló rọmọ ẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga ló rọ lọ sí ló sọ déèyàn ló sọ déèyàn ìyá èdè ni òun ò lọ́mọ kankan láyé ìyàwó àwọn epẹ́ tó ń bá wa kú tán ta ló ń fi gbogbo ogún ilẹ̀ di gbogbo ilẹ̀ fún ìyàwó sọ fún mi pé ṣé o lè jẹ́ ọmọ mi ah. kí n gbọ́ tó kó o jẹ́ ọmọ ipe mi mo bí ọ ọmọdé lọ sọ fún yẹn lé pé ìyá lóòótọ́ ẹ̀yin bí mi o ṣùgbọ́n kí n fi múnú yá ẹ̀dùn torí pé olóore mi láti bí. ẹ̀yin sì níjọ ẹyọ kan lọ èmi nìkan kọ́ lẹ bí èmi nìkan lẹ bí lóòótọ́ ẹ̀yin lẹ bí mi ṣùgbọ́n ẹ jẹ́ n jọmọ fóònù náà hmm. ibi tí ìyá ti gbàbọ̀dé fọmọ yẹn pé à ṣé torí pé mi kọ́ ọmọ wa tọ́jú ẹ̀ dàgbà ah, ah. ẹjọ́ tí ìyàwó ń rò fún àwọn èèyàn níjọ́ tí ọmọ lọ kó nǹkan jíjẹ mímu fún ìyá ẹjọ́ tó rò tọkàntọkàn jáde nìkan lára àwọn ọmọ tó ń kọjá ló gbọ́ ló ń gbọ́ pé à báwo ni ọmọ yóò ṣe wá dájú yẹ ẹ báyìí. tí ó wàá lọ dọmọ ọlọmọ. tí ó lọ di ọmọ ọlọmọ <laughs> ìyẹn ló ṣekú pa arákùnrin. ẹni tó gbọ́ nígbà tí yà ń sọ. tí yà ń sọ òun gbìjà ìyá yẹn pé ìyá tó tọ́jú ẹ̀ dàgbà ló wá ṣekú pa arákùnrin. a máa jẹ́ ko. kẹwàá wo iṣẹ́ táwọn ọlọ́tẹlẹ̀múyẹ́ ṣe. tí wọ́n fi mẹ́ńtó pa. wọ́n fi mẹ́ńtó pa mi wa ọ̀rọ̀ tí yà padà sọ ya pé ẹ̀yìn lẹ́pọ̀ ọmọ tó bá tún kó nǹkan wá fóun àti jíjẹ mímu ló máa ń dá padà pé òun ò fẹ́ ó ti hmm. ṣeun láyé ó ti ṣeun lọ́run ipe hmm. ọlọ́run nìkan alóhùn ò fẹ́ alóhùn ò fẹ́. ẹni tó wá fetí kọ́rọ̀ ẹni tó wá fetí kọ́rọ̀ ló wá ṣiṣẹ́ yẹn. ó gbèjà àyà láìsọ fún yà. láìsọ fún yà òun ṣe ni pé ká mọ hmm. àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ nàìjíríà tó ọ̀pọ̀lọpọ̀ ti jáde wípé àwọn ò lè ní sùúrù mọ́ o àwọn ọlọ́pàá nàìjíríà irọ́ ni wọ́n ti dọ̀rọ̀ rú. àgàgàgbà tó lọ sí ọ̀rọ̀ kan mú nínú ọ̀rọ̀ olóòtú tẹ́ sọ wípé wọ́n ti transfer ẹjọ́ lọ sí DPP office. bẹ́ẹ̀ni. mo ṣe jẹ́ káwọn yẹn mẹ́ pé ní tó bá fi lè transfer ẹjọ́ láti ibìkan sí ibìkan yẹn iye òní pé ibi tẹ́jọ́ wà tẹ́lẹ̀ wọn ṣiṣẹ́ wọn o. bẹ́ẹ̀ni wọ́n ti bá ẹṣẹ wọn débi. bóyá area ibi táwọn specialize sí àti parí iṣẹ́ tiwa ẹ jẹ́ ká gbé fún àwọn. àwọn tí ó mọ báṣẹ yòókù lọ níbí yìí. Hmm. so olóòtú títí di àkókò yìí <laughs> àwọn ọmọ gbóríyìn fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n kú iṣẹ́. torípa fẹ́ rí ìdájọ́ òdodo gbà lórí ọ̀rọ̀ Mohbad àwọn kan pe olóòtú nígbà kan pé ẹ ó yẹ àwọn tí wọ́n interview wọn gbé o jáde ó yẹ kán lọ mí ni ó yẹ kán lọ mí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tá a dẹ̀ fi yé wọn pé kì í ṣe gbogbo táwọn ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà bá ń ṣe ni wọ́n máa sọ jáde torí tó wá di pé mo sọ ọ́nà ọ̀rọ̀ mi pé tábà interview ẹni tó jẹ́ a tó dárúkọ i e, tó dárúkọ b tó dárúkọ i e lọ dárúkọ z tí z padà dárúkọ b tàbí kán ti sá tàbí kán ti sá torí pé màtọ́ dárúkọ a tọ́lọ́pàá jáde pé ẹ̀yin aráàlú mi tá a bẹ́jọ́ dé nìsín a ti dárúkọ i àfẹ́ lọ mú i ibi tá a tún bẹ́jọ́ dé nìsín i ti dárúkọ z. z gan ti sá lọ. a ti sá lọ àrùjẹ́ kan iṣẹ́ wọn ṣe. <laughs> so ẹ jẹ́ ká máa gbórin yín ẹ jẹ́ ká máa gbé iṣẹ́ yín àwọn ọlọ́pàá torí pé iṣẹ́ mm. iṣẹ́ ọpọlọ náà ń ṣe. iṣẹ́ ọpọlọ. táwọn ọlọ́pàá bá dàbí mm. wa ni àti ni mọ bọ́rọ̀ ṣe ń lọ torí àwa ẹlẹ́ra alásàlá ti ń sọ àti ń tọ́ka ẹni tí ò yẹ ká tọ́ka. mo fẹ́ kẹ́ ṣàlàyé ìdí tẹ́ fi ń sọ̀rọ̀ ìfáwọn èèyàn ṣé ẹ mọ̀ pé ní àárín kan láàárín kan mo rí pé ọkàn yín lè ti fò láàárín kan ẹ̀yin náà ti bínú sáwọn ọlọ́pàá bẹ́ẹ̀ni wípé àwọn ọlọ́pàá kan bá wa gbé kan bá wa gbégbèsè kan bá wa gbégbèsè bẹ́ẹ̀ni kí ni nǹkan tẹ mo fẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tẹ ẹ ṣe tẹ ẹ fi ń padà ń sọ̀rọ̀ ọlọ́pàá báyìí <laughs> lóòótọ́ abínú sáwọn ọlọ́pàá pé <laughs> ìgbésẹ̀ kan lè gbé iṣẹ́ tó ń ṣe yìí wọ́n ti yẹ ẹsẹ̀ sẹ́yìn àbí torí pé ìyàwó mi jẹ́ ọlọ́pàá ni àwa gbé ìgbésẹ̀ pé ó dáa o àwa náà tiẹ̀ fi pè ránṣẹ́ àwa pe àwọn ìkíní ìkejì kẹta tó yẹ ká pè àwa rí i pé ibi táwọn aago òròbí wọn ń báṣẹ lọ iṣẹ́ ti kọjá abẹ hmm. ṣùgbọ́n wà láwọn kankan tí wọ́n bá wa sọ tí àwọn ò lè mọ sórí afẹ́fẹ́ tí iṣẹ́ wa ò fààyè gbà. ẹ̀yin èèyàn tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ láàrin yẹn ni pé ayé bọ̀bọ̀ ti bínú sáwọn ọlọ́pàá rí wípé ṣé èsì pé fẹ́ mọ gbàbọ̀dè wọ́n wá gbé fóònù àwọn náà ṣe àwọn ìwádìí kan. nítorí pé wọ́n ti ń gbọ́ ayébọ̀bọ̀ pé ayébọ̀bọ̀ abẹ́ ti gbowó lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> nígbà tí ayébọ̀bọ̀ wa gbé fóun pé ah, alájí ẹjẹ́ á kọ̀ǹfàmù kankan láti nàìjíríà a dẹ̀ mọ̀ pé under Lagos state government ni ẹjọ́ yẹn wà ayébọ̀bọ̀ àtàwọn gbogbo àṣàpà ọgbọ́n àwa pe àwọn èèyàn kan wọ́n ní tí ó bá jẹ́ pé báwa èèyàn ṣe rí làwọn bá ṣe rí wọ́n láwọn èèyàn lè máa bú àwọn lóòótọ́ bọ̀ tìgbà tán bá fún wa ní best result ṣé bí gbogbo wa máa padà pàtẹ́wọ́ fáwọn adébẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo nǹkan táwọn bá gbọ́ òǹkọ́ làwọn lè máa gbé síta ní ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú wọ́n làwọn lè mú ẹnìkan kó ka èèyàn méje tó bá ka èèyàn méje káwọn tó lọ méèyàn méjèèjì yòókù lè ti sá lọ pé dì nìyẹn pé ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Tinubu la máa fẹ́ kẹ́ ẹ dì mú ẹ lọ fọkàn balẹ̀ <laughs> ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. ẹ ṣeun lótùú nípa ìbéèrè tẹ ìbéèrè lẹ́ẹ̀kan nípa Ìkòròdú. Hmm. bẹ́ẹ̀ni nípa Obama ah, òkèlè ètò ọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀ yìí <laughs> ọ̀rọ̀ tí ó yẹ kí àwọn àgbààgbà tó yẹ kájọ jókòó sọ ni ṣùgbọ́n ọlọ́run á fún wa ṣe. ọlọ́run á fún wa ṣe. olóòtú nígbà tí Mohbad wà láyé hmm. tó introduce èèyàn tó introduce darusa darusa subama as his pa pé bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n obama o tó tata ẹ̀gbọ́n tátàrin lẹ́gbẹ̀ẹ́ ládùúgbò ni o ẹlẹ́gbẹ̀ẹ́ àdúgbò tá a dàgbà sí lọ́wọ́ tó bá tẹ̀ jẹ́ pé ẹlẹ́gbẹ̀ẹ́ àdúgbò tí wọ́n jọ sọmọ ìyá ìgbà táwọn náà dàgbà ládùúgbò ó láwọn kan tó jẹ́ pé a lè fojú tẹ́ńbẹ́lú róòlù wọn ju tọmọ ìyá gan lọ. bẹ́ẹ̀ni àwọn ẹlẹgbọn tá à ń sọ ìkéṣe pọmọ ta o mm-hmm. àbí wọn ríṣẹ ṣe ṣùgbọ́n wọn lè jẹ́ kí ìràrin yàn. bẹ́ẹ̀ni sọba tẹtọ àdìpọ ojú ọmọ ológo wàhálà àbúrò mi ni o àbúrò mi ni o. àwọn ọmọ ìyá mi ni nǹkan kò gbọdọ̀ ṣe o wọ́n introduce darusa as pa darusa tó bá mọ̀ pé o kì í ṣe pa kí ló dé tó dì náà lọ́jọ́ kìnìún àná. Ah, pé mo bá ṣe mi ló bá rú bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ mo jẹ́ náà. Ah, ó introduce gẹ́gẹ́ bí pa. tó bá ti introduce as pa tó bá ti ẹ̀ ju Mohbad lọ òun kọ́ ló máa kọ́kọ́ jẹ́ pa tó ju yàn lọ. Ah, ah, àìmọye pa tó ju bank manager mi lọ. pa Wizkid ju Wizkid lọ abasa làṣà gan wọn ju Wizkid lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọn wà lóyà sítorí pé àtàrí rẹ̀ náà ti ń jẹun bẹ́ẹ̀ni tí Wizkid ò bá ṣiṣẹ́ àwọn ò ní jẹun bẹ́ẹ̀ni táwọn ò bá dẹ̀ ṣiṣẹ́ Wizkid ò ní jẹun hmm. torí wọ́n ń dáàbò bora wọn ni. bẹ́ẹ̀ni ṣùgbọ́n wà tí Mohbad tó introduce Darosa as his PA mm. lóòótọ́ ó lè máa ṣiṣẹ́ bíi PA nígbà tó wà láyé o torí a mọ̀ pé ọ̀rọ̀ tá à ń gbé kalẹ̀ yìí bá a ṣe ń sọ àwọn ọlọ́pàá Nàìjíríà àwọn náà ti ń ṣiṣẹ́ wọn bá a fẹ́ bá a kọ. bẹ́ẹ̀ ni wọ́n ṣe. nígbà tó wá introduce as PA káwá gbá ìpè ikú tí wàá mú Mohbad lọ nígbà hmm. tí ikú mú Mohbad lọ tí ò sí láyé mọ́ ǹjẹ́ ṣó wá tọ́ sí wọ pa láti máa upload picture ọ̀gá ẹ̀ tó ti kú. no picture ara tiẹ̀ ni picture ara tiẹ̀ ni bíwá tí inú yẹn ti ń dùn tó ti túraká láàrin ọjọ́ kẹrin. mo mọ̀ pé òun náà sọ̀rọ̀ pa Mohbad nígbà yẹn hmm. nípa ikú Mohbad. ìyẹn darusa. àdarusa bọ̀ nígbà tó yá ó ń gbé láìfù tiẹ̀ ó ń ṣe bó ṣe tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. ètò bàmà sọ náà ni pé láàrin four days. torí téèyàn bá jẹ́ pa èèyàn tó gàdẹ́ kù òun lẹ́yìn pé yàwó wà nínú shock pa gan ló yẹ kó wà ní ṣọ́ọ̀kì jù. torí gbogbo torí ta bá sọ̀rọ̀ pa pa gan súnmọ́. dáadáa ìyàwó lọ ẹ tó bá ṣẹ́jú ìyàwó lọ. bẹ́ẹ̀ni. àwọn pa mi máa ń máṣírí ọ̀gá wọn ju ìyàwó lọ. ọ̀pọ̀lọpọ̀ pa tiẹ̀ ni. àwọn pa wọn máa mọ tí ọ̀gá ó jẹ lásìkò tí ó jẹ àtìgbà tí ò kí ń jẹ ju ìyàwó gan lọ. bí ìyàwó ò bá gẹ́ ẹ̀tọ́ kọ ẹ̀ á pè pé ẹnu ẹ̀gbọ́n Sunday. àmọ́ ìgbà kan tó ìyàwó kan sọ pé ah, dáadé wa jẹba tí pa sọ wọn pé ah, dáadé gbọ́dọ̀ jẹun nísìn hmm. wọn gbọ́dọ̀ attend meeting eh, eh, ní báyìí báyìí báyìí kan tó jẹ. mọ́mí ẹ̀jẹ̀ bá ẹ̀ka bá mi páàkì tí wọn kẹ́kẹ́ máa gbé lọ. tí ìkankan bá ń ṣe ọ̀gá gan ìyàwó àkọ́kọ́ bíi pa pa kí ló ṣọ̀gẹ́ o. kí ló ṣọ̀gẹ́ ní gbòòrò ń bolẹ̀ lọ. ara mi hmm. sí àwọn pa ti lágbára níbo mi ju ìyàwó onílé lọ sọ̀gá nìyẹn ṣùgbọ́n nígbà tí Darusa tó bá upload picture pé òun gba live ǹjẹ́ ṣèdùnú ẹ ni pé ẹ ti arílọ́gẹ̀ kò sí láyé mọ́ hmm. ṣèdùnú ló jẹ́ fún ni. láàrin ijọ́ mẹ́rin. ìpẹ́ ń ta arílọ́gà aláàjì kò tẹ̀ jẹ́ láàrin six months gan. àbí. kó mọ̀ jẹ́ láàrin ijọ́ mẹ́rin mo kó jẹ́ after six months. Hmm, hmm. ṣó tó ẹ tó yẹ kó mọ upload picture rẹ pé èmi báyìí èmi báyìí tí ò bá ní nǹkan kan nú mo sọ pé ẹ jẹ́ ká mọ̀ kí àwọn ọlọ́pàá nàìjíríà pé wọ́n kú iṣẹ́ mm, torí ibi tí ibi tá a fojú sí ọ̀nà lè mọ́ gbàbẹ̀ lọ ọ̀nà lè mọ́ gbàbẹ̀ ibi tá a tó a fojú sí gbàbẹ̀ ọ̀nà lè gbàbẹ̀ o ṣùgbọ́n níbi mm. tọ́rọ̀ ń lọ tá à ń rí nísìn ibi tá a fojú sí bóyá lọ́nà ó gbàbẹ̀ ló mọ́ nítorí pé yín tó wá fi lè mú pa lóòótọ́ àti ìtọ́ka pé èèyàn ló pààyàn o. a dẹ̀ sọ pé dàrúsà ló pa ṣùgbọ́n based on ẹ̀sùn tí obama fi kàn án òun nìkan tá à ń sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ báyìí nígbà tí ọba nígbà tí dáhùn sábà lọ sọ fún obama wípé èmi ò kì í ṣe pa o ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ lẹ́yìn tó kú tán lẹ́yìn tó kú tán lójú ayé kí ló dé tí o dínà ìgbà yẹn nígbà yẹn pé pé ah, pa báwo ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ náà mo dẹ̀ mo dẹ̀ wà rest assured wípé olóògbé Mohbad ó ń sanwó oṣù fún bẹ́ẹ̀ni as pa gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé dàrú sani pa bó ṣe mọ̀ nìyẹn. nígbà tó wá kú tán ó wá lọ sọ fún obama pé iwo ò kí ń ṣe pa pé ẹgbẹ́ ẹ̀ ló jẹ́ a gbọ́ pé ẹgbẹ́ ẹ̀ ló jẹ́ agreed okay èyàn lè fa ti pé a ah, ṣẹbẹ́ ẹgbẹ́ ẹ̀ ni mo jẹ́ fine ọdún mo lè jẹ́ pa mo lè jẹ́ pa bọ̀ ẹgbẹ́ ẹ̀ ni mo jẹ́ ẹgbẹ́ ẹ̀ ni mo jẹ́ fine bo o ti láwọn tó sọ fún nígbà tí Mohbad wà láyé bọ̀tọ́rọ̀ òjọ mọ́ ìgbà tí Obama wà ń bẹ̀ ṣùgbọ́n tó wá ń kọ èmi lómi inú mi ò wá tàwọn tó ń gbọ́ wa olóòtú tó ń kọ èmi lómi inú ni pé òòtú wa jẹ́ ẹgbẹ́ Mohbad mọ́ ẹ̀gbọ́n Wùmí ló wá jẹ́. Obama náà ni tó dùn gàngán níbi tó rí òun ti wá fẹ́ yí. báwo ló ṣe jẹ́ ẹ̀gbọ́n ọkọ ó tún jẹ́ ẹ̀gbọ́n ìyàwó bó ló ṣe tán mọ́ ìdílé ọkọ tí wàá tún wá tán mọ́ ìdílé ìyàwó. Hmm. ibi tọrọ ti a fẹ́ di ibi tó ti ń kọ́ mi lóyún ni pé ẹ̀gbọ́n Wùmí ló tún wá jẹ́ báwo ló ṣe jẹ́ ẹ̀gbọ́n Wùmí àwọn ò tó láti béèrè ṣùgbọ́n àwọn àyànnà náà rọ̀ ni àdàbẹ̀ pé àwọn tó dẹ̀ ń gbọ́ wa náà máa fi làákà ìgbé. bẹ́ẹ̀ ni báwo ló ṣe wá jẹ́gbọ́n Wùmí tó wá ń jẹ́ PA tó bá jẹ́ tòótọ́ ni pé ẹ̀gbọ́n Wùmí ló jẹ́ o ìyẹn bí Obama ṣe sọ o tó bá jẹ́ lóòótọ́ pé ẹ̀gbọ́n Wùmí ló jẹ́. kò tiẹ̀ kò tiẹ̀ ní kò ṣe ẹ̀gbọ́n Wùmí. ṣé bí pé nǹkan tó bá wọn ni pé Obama ni pé ó sọ pé ẹ̀gbọ́n Wùmí ló ń jẹ́. bẹ́ẹ̀ni nsìn presently báyìí. èmi ò sọ pé ẹ̀gbọ́n Wùmí ni pé ẹ̀gbọ́n Wùmí kọ́ o èmi sọ pé tó bá lọ jẹ́ pé lóòótọ́ ẹ̀gbọ́n Wùmí ló jẹ́ hmm. a jẹ́ pé mistake tí Mohbad gan ṣe pọ̀ mistake tí Mohbad gan ṣe tó bá jẹ́ pé gbọ̀n wù mí ló jẹ́ lóòótọ́ lóòótọ́ Mohbad gan ṣe mistake tó kù díẹ̀ káàtó torí báwo la ṣe máa mú ẹ̀gbọ́n ìyàwó láti máa ṣe pa. Hmm, ìyàwó náà dẹ̀ tún ti share the same iCloud pẹ̀lú ẹ. bẹ́ẹ̀ so ó wá mi pé gbogbo ibi tó bá ń rìn sí gbogbo ẹsẹ̀ tó ń tẹ̀ gbogbo bó ṣe ń mí gan ọwọ́ àwọn ẹbí ìyàwó ló wá wà ìyẹn ká pé dàrúsà bá jẹ́ òwe lóòótọ́ tó bá jẹ́ pé dàrúsà ló jẹ́ òwe lóòótọ́ because àwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ níbẹ̀ wọ́n máa ṣiṣẹ́ wọn kò sí tí ò lè ṣẹlẹ̀. bọ̀ tí ìbá tí ìbá ṣe ẹ̀gbọ́n òwe mi ló jẹ́ fine ó tún wáá lẹ́bi nínú pé kó mọ upload picture rẹ̀ mo sì ń bọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ pé Obama ni wọ́n fẹ́ pa òun o ok ok mo sì ń bọ̀rọ̀ bọ̀ bẹ́ẹ̀ ẹ sì sọ̀rọ̀ dàrúsà lọ́wọ́ dàrúsà lọ́wọ́ pé à tó bá jẹ́ pé Mm. bóyá ara àwọn ẹgbẹ́ àdúgbò nìwọ náà jẹ́ tó fi ẹ ṣe pa tó wá jẹ́ pé ẹ̀gbọ́n ló jẹ́ sí i tó kì í ṣe ẹ̀gbọ́n wù mí ìyẹn tún yàtọ̀ díẹ̀ ìyẹn tún yàtọ̀ sí kò tó jẹ́ ẹ̀gbọ́n wù mí. bọ̀ kí wá ló dé tó wá jẹ́ pé nígbà tí mi nípè lọ́gàá ẹ̀ mọ́ o nígbà tí olórí ẹ kú tán ok torí èmi ò ní pè lọ́gàá mọ́ ká sọ pé olórí ẹ̀ tó bá jẹ́ ẹni tí máa ń jẹ́ PAC kò sí kó mọ fúnyàn ní ẹja ìṣẹ́lẹ̀ pẹ̀jọ́ pé kó mọ fúnyàn ní hundred thousand naira lóṣù gbówó oṣù ẹ̀ nìyẹn kóòtù tó pé á ná ju owó yẹn lọ. àmọ́ ọ̀gá máa fún ẹ jù báyẹn lọ. á because. torí pé ọ̀gá mẹ́ pé ẹ̀mí òun lẹ́yìn ọlọ́run ọ̀wọ́ ẹ̀ lẹ́mí òun wà. bẹ́ẹ̀ni ipò tọ́lọ́run fún un sí. tọ́ máa fẹ́ àtàkùn. pa gbọ́dọ̀ mọ̀ lè gbà wọlé sóun lára. so hmm. àwọn ọ̀gá wọ́n máa ń tọ́jú pa dáadáa. ìyẹn ọ̀gá tó hmm. bá lọ́pọlọ ni o wọ́n máa ń tọ́jú pa wọn dáadáa torí pé wọ́n mọ̀ pé èrò gbọ́dọ̀ rin àwọn. pa máa máa ṣọ́ òun lọ́wọ́ lẹ́sẹ̀. darosa nígbà tí olórí ẹ lọ lèmi ò ṣe lo ọ̀gá mọ́ olórí ẹ ló lọ ṣé o wà ní human feelings ni tó fi di pé lẹ́yìn ọjọ́ kẹrin o wá upload àwọn pictures tó ń gba live tínú ẹ̀ ń dùn ìyẹn bẹ́ẹ̀ káwá padà sórí darusa ẹ eh, sorry káwá padà sórí Obama. Obama fúnra rẹ̀. kí ni Obama wàá ṣe tó bẹ́ẹ̀ tó fi di pé wọ́n ń lépa ikú ẹ̀ ó ní bó ṣe sọ̀rọ̀ pé àjọ kẹrin ti kéré jù fún ẹ bẹ́ẹ̀ lásùmúdà ni ṣe bẹ́ẹ̀. olóòtú kó tiẹ̀ kó ètò ju bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ṣé ikú ló wá kàn kí Obama máa pariwo pé ẹ̀dà rosa o wípé ó rán èèyàn sóhun láti pa òun. ọ̀kadà mẹ́ta èèyàn mẹ́fà. sábẹ́ lọ jagun ni <laughs> bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ gan ó ń bà èmi gan lẹ́rù. ó ń bà yín lẹ́rù. ọ̀kadà mẹ́ta èèyàn mẹ́fà. <laughs> ó náà dẹ̀ wọṣọ dúdú. wọ́n ṣe wọṣọ dúdú méjì méjì lórí ọ̀kadà. wọ́n á lépa ẹ̀ láti pa ǹjẹ́ kí ló dé tán lépa ẹ̀ láti pa olóòtú tó bá fi di pé dàrúsà tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tó bá máa ń sọ o. ó tiẹ̀ ń sọ tó ń làágùn ni. dàrúsà ó rán àwọn ọ̀kadà mẹ́ta èèyàn mẹ́fà sóun tó wá jẹ́ lóòótọ́ ni á jẹ́ pé kọ́lọ́fì kan ń bẹ láàrin dàrúsà àti Obama nípa ọ̀rọ̀ Mohbad. Hmm. torí olóòtú ẹnì kò lè dédé àkíyèsí mi pé ah, ayé kí ló dé tó gẹ tó wá ń ṣe báyìí tó wá dándùn lẹ́yìn ọjọ́ kẹrin ní tó wá kù fún mi ni pé kí wàá ràn yẹn lọ pa. àbí kí la ti ìbá lọ kí la gbé kí la jù. àwọn bẹ́ẹ̀ mi ṣe máa sọ lórí ètò èmi ò tọ́ka pé nìkan báyìí ló pààyàn ṣùgbọ́n tí ó bá nídìí ni Yorùbá sọ pé obìnrin ìjẹkumolu ìjẹkumolu Obama àti Darosa nǹkan kan ń bẹ láàrin wọn nípa ọ̀rọ̀ Mohbad. a ní bóyá wọ́n pa àbí lórí ọ̀rọ̀ kù but kí ló ṣẹlẹ̀. kí ni kọ́lọ́fín tó ń bẹ láàrin wọn tó fi rán ọ̀kan láàlẹ́ kí torí wọn ló bá máa pariwo ọ̀kan lálẹ́ kí mo rí ẹ o ọ̀kan lálẹ́ kí mo rí ẹ. tí wọ́n mọ̀ pé tó bá mú dàrú sáà ó máa wá ẹ jáde torí wọ́n. olóòtú jẹ́ níbo ni àwọn e, àwọn èèyàn wa ibo náà ń gbélé ayé lọ báyìí tó fà jẹ́ pé ọ̀rọ̀ kú kàn àti ìyanjú ọ̀rọ̀ tí Mohbad tán ǹjẹ́ ṣé ó tún yẹ ká máa gbọ́ ku ẹlòmíì. ká tó wá máa pariwo justice for ẹnìkan. for ẹnìkan. so lálẹ́ ọkọ inú mi dùn pé Obama pariwo jáde wọ́n ní tó bá dákẹ́ ni tàrẹ̀ ń bá dákẹ́. tàrẹ̀ ń bá dákẹ́. Hmm. nítorí dó Mohbad náà parọ́ jáde ń pa àti ẹ o. ṣùgbọ́n àwọn èèyàn kọ́ bí ara sí i. àwọn èèyàn kọ́ bí ara sí i. wọ́n kọ́ bí ara sí i. ìlú làwọn èèyàn ń jó. àwọn tó tún wá súnmọ́ ń gbà yẹn wọ́n tún fèèlè wọn àtẹ̀tí gbọ́n tó sọ. lálọ́ọ̀kọ́ inú mi dùn pé Obama pariwo jáde. ipe hmm. wọ́n ti fẹ́ pa òun. adàyẹ pé bó ṣe pariwo jáde yìí inú ẹ eh, e-, èmi ní ní àrídájú pé àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá Lagos State pàápàá jùlọ wọ́n á ti tẹ̀sùn ẹ̀bọ ọ̀rọ̀ yìí láti rí i pé nǹkan kò ní ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. torí àwọn náà ti rí adé ti tàṣí wọlé létí. wọ́n á tiẹ̀ ti dìde sọ̀rọ̀ yìí mo mọ̀ pé kílẹ̀ tó ṣú olóòtú ó ti rí àrídájú pé àwọn ọlọ́pàá ti jáde sọ̀rọ̀ yìí nítorí pé ká ní pé Obama ò tètè parọ́ jáde olóòtú bóyá tá à ń sọ èkó látò. òun là mọ̀ sọ. wọn ló kọ́ sàrísà òun hòtẹ́ẹ̀lì gírírí. òun náà là ń sọ yìí bóyá tá à ń sọ kọ́ là mọ̀ sọ nígbà tẹ mọ̀rọ̀ kalẹ̀ ní sí pé ọ̀kadà mẹ́ta èèyàn mẹ́fà lórí ẹnìkan <laughs> lórí látàrí pé ó sọ fún Dàrúsáì pé à ètò ṣe yìí ó kù díẹ̀ káàtó bí ọ̀rọ̀ tẹ sọ ṣe bẹ́ẹ̀ ni Bella Shmurda wọ́n ti sanwó ṣó wọ́n ti sanwó tọ̀ fún ó dẹ̀ kàńsó ẹ̀ ó dẹ̀ pé àwọn àjọ ìṣẹ́lú déètì mi hmm. lórí pé ó fẹ́ fi ọ̀nà ọ̀rẹ́ ẹ̀ ni kì í ṣe pé ọ̀nà gbowó kankan bẹ̀. àbí ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ sọ̀rẹ́ sá ni wọ́n. bẹ́ẹ̀ ni sótòlẹ́ kanṣu sótòlẹ́ ah, ah. àfẹ́tò náà lòun náà tún kanṣu. fúnra ẹ̀ ni táwọn yẹn bá lọ fẹ́ gbowó àwọn padà ńkọ́. tọ́pọ̀ tẹ gbé lọ sí kóòtù ńkọ́. àbí. ṣùgbọ́n bridge of contract àbí kankan náà pè é. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí ìfẹ́ ọ̀rẹ́ tó ní kátó aṣọ́gbó tó wá jẹ́ pa. tẹjọ ń sùn tẹjọ ń jí. tó mọ lílọ bíbọ ẹ̀ tó wá kú tó tó wá sọ pé ìwọ kì í ṣe po ẹ̀gbọ́n ló jẹ́ sí i ah, ah, oh. ó tún wáyé wọ́n tó alẹ́gbọ̀n wù mí àtẹ̀gbọ́n wù mí o àtẹ̀gbọ́n tiẹ̀ gangan àtẹ̀gbọ́n tiẹ̀ gangan o àti pé o jẹ́ pa gan èyí tí dàrúdà ṣe ó kú díẹ̀ káàtó nítorí pé o wá ń yọ ayọ̀ ńgbà tí aláàánú ẹ lọ tán hmm. torí èmi ò lè pè lọ́gẹ̀ẹ́ o aláàánú ẹ ni máa pè aláàánú torí bí ìbá ti ń jẹ èèyàn gbọ́dọ̀ fẹ́ kó bàjẹ́ torí tí ẹ máa wo ìṣesí Mohbad bó tẹ hmm. pé àti ẹ̀ mọ̀ àwọn fídíò tí ẹ máa ṣe ẹ̀ rí i pé ẹ tó ní àánú ni. ẹ ti mọ ìyá tí ó ti ṣó lára yìí. ẹ tó lójú àánú ni. ó ṣó lára yìí. torí ọ̀pọ̀lọpọ̀ sọ pé yẹn ìyá tí ò tọ́jú Mohbad nígbà tó a padà dé tó wá ń tọ́jú yẹ ẹ rí pé ẹ tó lójú àánú ni. kò sí tó fẹ́ ṣe mm, yẹ ni. kò sí tó fẹ́ ṣe tí kò bá tọ́jú yẹ ó kú ó kú ọlọ́run ni nítorí pé ní pé lẹ́yìn ọlọ́run àwọn ìyá wa ló òun ò fẹ́ fìjà jà ni òun ti fìjà fọlọ́run jà ipe ìyìn tí ìyá òun ṣe o ó kù ìyá òun ó ti fàlẹ́ kóòtù ọlọ́run lọ́wọ́ tọ́pọ̀lọpọ̀ mi sọ pé ẹ bàbá ló tọ́jú ẹ̀kọ́ tọ́jú abẹ́ ó lọ́n tọ́jú yẹ olóòrùn kan ló lè dá àárín yẹn ẹ tó lójú àánú ni so ká mọrú nǹkan tí Mohbad àti máa ṣe fún Dàrúsà pa á rẹ̀ máa pọ́nlé gan bí ẹ̀gbọ́n in tó dẹ̀ ṣe mo dẹ̀ sọ pé in tó ṣe fún ní pa ni pé bó ṣe jẹ́ bí ẹ̀gbọ́n tó tún jò ń lọ á máa fóun advice hmm. torí táwa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn young artists tó ń jáde wọn kì í mẹ́gbẹ́ wọn as pa tó jù wọn lọ tọ́ra àwọn gan ti ríra wọn pé à ah, mélòó lọ gbọ́ orí ìtàwọn gan ti. mélòó lọ so ẹni tó jù wọn lọ báńsà gan ẹni tó tún jù wọn lọ ni tá a máa fún wọn ládvice tá a máa guide wọn sọ́nà ṣùgbọ́n èmi sọ pé darusa ó fèlè Mohbad hmm. tí ó bá fèlè lójú ayé ẹ yóò fèlè ní ẹ̀yìn ẹ̀ lẹ́yìn ikú ẹ̀ torí nígbà tó kú tán gan irú darusa ló yẹ kó tún dúró tán pé ah kéèyàn rí lára ẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí i wípé ẹnìkan lọ lára ẹ̀ kàn máa sọ pé ah píye rẹ̀ yẹn ah, máa try o ikú ọmọ gbìyànjú lẹ́yìn ó máa try o pé fat. ṣùgbọ́n tó fi lè mú bàmà fi sọ̀rọ̀ sí pé ah ìwọ kọ́ ló yẹ kó o ṣe báyìí pé ah, ah, ọgá ẹ̀ṣẹ̀ kú ni ìwọ kọ́ ló yẹ kó ṣe báyìí yẹn ni pé Mohbad gan da sóbàmà nìyẹn ó ṣe dáadáa sóbàmà ni bẹ́ẹ̀ni tí o bá ṣe bàbá sóbàmà ni òun ò sọ pé ìgbàgbà tó kó àlàyé kan kí ló ṣe fóun ṣùgbọ́n nǹkan tó fi mú dàrú sáà tó fi ń lépa ikú Obama nǹkan ń bẹ lábẹ́ kòkò. Obama káwọn ọlọ́pàá kan bá wa àwọn ọlọpàá kan bá wa jáde sọrọ yìí. ṣùgbọ́n Obama ká pé lóòótọ́ ni Darosa ká pé lóòótọ́ ni ọ̀rọ̀ tó bá máa sọ kò sí tí o bá ṣẹlẹ̀ kò yẹ kí ẹ máa fi kó wára yín káàkiri. tó fi tó bàbá fi ń pariwo pé tó fi ń dárúkọ ọ̀kànlá alẹ́ kí mo rí ọ o. Hmm, bó ṣe pariwo nìyẹn. ó mí pé ọlọ́kànlá òun rí ẹ o. wọ́n ti ń gbé ẹsẹ̀ kan nípa Obama tó fi pariwo jáde. Ah, gbogbo ọ̀rọ̀ wọn fẹ́ pa ni wọ́n fẹ́ pa ni wọ́n fẹ́ pa ni etí ẹ̀ wá fẹ́ tó lóṣù. níbo la ń bọ̀rọ̀ pé a fẹ́ pa ni ẹ̀mí wàá jọ àwọn èèyàn lójúmọ́. ẹ̀yin ọlọ́pàá nàìjíríà ẹ̀jọ̀ torí ọlọ́run. darosa obama àti okala alẹ́ sọ pé mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ mọ mohbad ẹ̀ dẹ̀ mọ pàtó kó abẹ́fẹ́ sọ pé kú mohbad ò dùn ẹ̀yin ni. obama ń sọ̀rọ̀ ó ní ẹjọ́ ẹ má fi politician ṣe ẹ má fi politician level ṣe justice for mohbad la fẹ́. àwa náà ti sọ níbẹ̀rẹ̀ ẹ má fi politician level ṣe justice for Mohbad la fẹ́ mo pariwo nìyẹn. ipe politician level ṣe àti sọ níbẹ̀rẹ̀ tó lóòótọ́ tẹ́ bá gbàgbé. ipe ká má fi entertainment mú politician. Hmm, politics àti entertainment yàtọ̀ hmm. àwọn kan sọ pé ẹ ṣe báwọn tán máa ń lò ní ìgbà tí wọ́n lò wọ́n ìgbà yẹn ti kọjá. ìka tó bá dẹ̀ṣẹ̀ ló bá máa gé. campaign náà lò wọ́n fún campaign náà lò wọ́n fún iṣẹ́ ọ̀fẹ́ kọ́ náà ṣe wọ́n sanwó wọn. ó bí pé tá a bá tiẹ̀ rí ẹni tó ṣiṣẹ́ fọlọ́ṣèlú tóun fún rẹ̀ wá ń sọ fún olóṣèlú pé à níta ṣe ò dáa o adẹ̀lẹ̀ problem ẹ̀ bá wa dá sí i ṣé bá a ṣiṣẹ́ fún yín gbé òṣèlú ṣáà fún yín lówó gbé òṣèlú. wọ́n fún wọn lówó <laughs> olóṣèlú sanwó fún wọn. ẹ ti gbowó iṣẹ́ yín náà o. so tó bá ti wá dọ̀rọ̀ pé àwọn tó wà ní entertainment wọ́n ní issue tó la ọ̀rọ̀ ọkú lọ ẹ má hmm. jẹ́ ká ti ọ̀rọ̀ òṣèlú àbí ká fojú òṣèlú wé pé à wọ́n ṣiṣẹ́ fáwọn olóṣèlú hmm. wọ́n ṣiṣẹ́ fáwọn olóṣèlú wọ́n gbà wọ́n fúnṣẹ́ wọ́n dẹ̀ sanwó wọn ni ìka tó bá dẹ̀ṣẹ̀ lọ bá ń gé. lọ bá ń gé bí fact àwọn olóṣèlú kan máa sọ fún ọ pé. so kí Obama kó má dárúkọ àwọn olóṣèlú mẹ́ pé kí wọ́n tọwọ́ pọ́lẹ́ kò sọ̀rọ̀ olóṣèlú mẹ́ hmm, tọ́wọ́ olóṣèlú bá wà ń bẹ̀ wọ́n nílò owó kú bá rí jáde o hmm. tọ́wọ́ olóṣèlú bá wà ń bẹ̀ wọ́n ní mọ́ máwọn tán mú fún ọ̀rọ̀ ipe láti investigate wọn so àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àwa dẹ̀ ní àrídájú pé òótọ́ ọ̀rọ̀ ó jáde àrídájú ó jáde òtítọ́ ọ̀rọ̀ máa jáde ẹ̀yin èèyàn ẹ lọ fọkànbalẹ̀ ẹ lọ fọkànbalẹ̀ because ah ṣe rí kọ́lọ̀ kójọ kó ṣàánú wa hmm. torí ọ̀rọ̀ ikú Mohbad yẹn ah eléyìí tó ń dùn àwọn èèyàn méjì ni pé wọ́n ní kò tiẹ̀ káwọn òbí gan lára ẹ̀rọ bí mi àti di jẹ́nà lóòótọ́ ẹlòmí àti di jẹ́nà jẹ́nà. olóòtú àwọn òfẹ́ sọ̀rọ̀ nípa àwọn òbí Mohbad. <laughs> ẹ wọ́n tẹ àwọn èèyàn nìyẹn bóyá báwọn ṣe mọ tí wọ́n ṣe nìyẹn tí ò bá yé èèyàn kedere níwájú ọlọ́run ó kàn jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì máa jáde báyìí tó jẹ́ pé Mohbad ò ní lè sí mbẹ láti láti lè dìbò. ṣe pé àwa ti sọ nínú ètò rí pé àwọn òbí Mohbad nígbà ayé Mohbad lẹ́yìn ikú Mohbad àti títí dàkókò yìí wọ́n fail Mohbad as parent hmm. wọ́n fail Mohbad as òbí wọn ò dúró bí òbí. ó lẹ́yìn kẹta jọ sọ̀rọ̀ oúnjẹ ta tó kẹ́ dọ́rọ̀ yẹn lẹ̀ fún mi pé à òun oníṣẹ́ tá ń ṣe ó ní pé ayébọ̀bọ̀ ẹ̀yin nìkan lè máa sọ́pọ́ọ̀tì mi mo ní à sọ́pọ́ọ̀tì yín báwo ọ̀rọ̀ olájọ́ sọ ó lẹ́yìn nìkan lè sọ́pọ́ọ̀tì mi pé àwọn òbí Mohbad wọ́n fẹ́ẹ̀lì Mohbad ah, ipe tó bá jó òun ni lójú ayé òun tó ti nominate orin ọmọ nínú edis Nàìjíríà hmm. ó lóun ó jáde tán fọmọ òun ó ní ṣe bọ́mọ sọ pé òun ti ọmọ pásọ ti wọnú ayé ó lóun gangan tó ń jóbi rẹ̀ òun wọ ọ̀run ó lọ́run lòun ó wọ̀ lọ láti dáàbò bo ọmọ òun ìtàgbàlagbà ah. tó tó bí mi náà mo tó sọ fún mi nìyẹn. òun máa wọnú sánmọ̀ lọ. ẹ bá mo sọ pé òun ti wọnú ayé ó lóun gan òun ó wọnú sánmọ̀ lọ pé ìmọ̀ tó wọ ọmọ ìwọ máa ṣe tiẹ̀ nù ayé ìwọ máa ṣe tiẹ̀ ọmọ ológo ni ẹ ìwọ ló mú oúnjẹ wálé fún wa olóhùn ó ràgà bo ọmọ òun ó dáàbò bo ipe ọlọ́gọ́ ọmọ ìpè yín tóun ń ṣe ti kakọ láti dáàbò bo ọmọ òun ni so àwọn òbí Mohbad wọ́n fẹ́lẹ̀ lójú ayé wọ́n tó wá fẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó tún kú. wẹ́ẹ́ kíní kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé ìdájọ́ òdodo máa fojú hàn eléyìí tá a gbọ́ ta ní ká mú wá fún yín o òun ni lórí ọ̀rọ̀ tí Obama Òkèlétù ní Kòròdú lórí ọ̀rọ̀ tó sọ jáde ayé ọ̀dọ̀ ìgbà tí àti ń gbé ọ̀rọ̀ láti ẹ̀kan ẹni pọ́nrọ̀ ti àgbẹnu tán báyìí torí pé ojúmọ́ kan bí ọ̀rọ̀ tẹ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ yìí máa dàbí ìgbà tí ọ̀bọ tó bá ń fò sórí igi kan láti ibì kan láti ẹ̀ka kan sí ẹ̀ka kan láti ẹ̀ka kan tọ́bọ̀. <laughs> bẹ́ẹ̀ ni olóòtú. wọ́n lọ́bọ̀ súnmọ́ gi lọ́bọ̀ ṣe eh, wọ́n ní gi súnmọ́ gi lọ́bọ̀ ṣe ń yọ ọbọ̀ kankan ò ní skill ṣùgbọ́n ọ̀rọ̀ ìtí afẹ́ dàbí ìgbà tí ọ̀bọ dúró báyìí tó wá ń fò látòrí ẹ̀ka gi kan tó ń fò bọ́ síbì kan àdẹ tí ìmọ̀ bíi tí gbogbo ọ̀rọ̀ máa parí sí. àti ìmọ̀ tí hmm. táwọn ìyàwó á ní háà tó àjẹpẹ́ kó tó dìgbà yẹn jẹ́ ká máa watch out ká máa watch out ayé ẹ̀jẹ̀ á máa lọ for now. ọlọ́run ọlọ́run ó fún wọn ayé gbẹ̀gbẹ̀. àwọn agbófinró wa ọba olódùmarè yóò fún wọn ṣe. àmín. kó tó dìgbà látòjọ máa pàdé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wà pátápátá là ń ké pé ẹ ṣeun ṣeun ẹ kú àdúrótì ẹ kú fẹ̀tì ẹni sí iṣẹ́ QH Radio lágbọ́rọ́ lọ́wọ́ bá òkè èmi àti yín a ò ní gbọ́mọ sí òun lágbọ́rọ̀ ọlọ́run nínú ọmọ níjó gbogbo wa kó tó dìgbà tájọ máa pàdé orúkọ tèmi òkùnkùn yípadà Abímbọ́lá Ọlágbájú ti gbogbo ẹ̀ mọ̀ sí ayé bọ̀bọ̀ ayé ìgbẹ̀mí ẹ ṣeun. <laughs> tó ẹ̀yin yẹn wa a jẹ́ pé a tún pàdé lágbára Ọlọ́run ẹ watch out ìyàwó nǹkan míì sì wà nílẹ̀ rẹpẹtẹ but torí àsìkò yìí la ṣe máa ń bù fún yín díẹ̀ díẹ̀ bẹyẹn tìyín tòótọ́ Quadri Hamzat a tún pàdé lágbára Ọlọ́run ẹ ṣe gan ni tẹ́ gbọ́ wa. QH radio. Ah. From Accra to the world ó milẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́ fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ó gbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. From Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.